الحمد لله أخبر بأنه لا دين عنده يقبله من أحد سوى الإسلام ويقول سبحانه إن الدين عند الله الإسلام ويقول سبحانه ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وبارك على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد ليتي أدعو الله سبحانه وتعالى يا رسول الله إسلام ẹ̀sẹ̀ owóró kan tọ́lọ́run máa gbà lọ́wọ́ gbogbo ayé ni ìsìláàmù kìí sẹ́sìn tó kéèyàn máa sápamọ́ fún ọba péyà ní mùsùlùmí. irú ohun yòówù tí ọba lè máa ṣẹlẹ̀ láwùjọ wọn kẹsọ lẹ́nu káwa mùsùlùmí gbogbo káàkiri orílẹ̀-èdè nàìjíríà. ọba dẹ́dá ní inna ad-dina 'inda Allah al-Islam. ẹsẹ̀ yọ̀kan lọ́dọ̀ Allah òun náà ní islam. ọmọ ìyẹ́bù táwọn yẹ kọ́ ìrọ̀ ìsìlámù dínà ẹni tó bá tún lọ wá ẹ̀sìn ní ìyàtọ̀ sí islamu lẹ́sìn ọlọ́run ní ìfẹ́ láti yóò kùn ẹ̀mí àdígbà lọ́wọ́ ẹ̀ ọ̀hún wà fi àṣírọ̀ sí ní ìfọ̀sùn. tó bá níjọ́ tó dàgbé á mọ́ ń tọ̀ máa sòkò ìlú àdọ́lá ẹ̀sìn islamu tawí asàlámù fil islam àlàáfíà wà ní islamu. ìlú yìí tó ń tẹ̀lé láwùjọ tó fẹ́ jẹ́ súnà ẹbú ẹ má jẹ́ sọ pé ẹ̀sìn pààyàn-pààyàn ẹ̀sìn tí ń dákọ̀bà òlélẹ̀ tí ń dápayà álẹ̀ ọ̀hún ní islamu akọ́kọ́ àwọn tí ó fi yé wa yí pé àlàáfíà wà nínú islamu òun ni pé islamu dínú salam ẹ̀sìn àlàáfíà ní islamu ọjọ́ kọ́kọ́ lọ yíwa ibadallah islam shari'atu salam islamu tá a wà lórí ẹ̀ yìí òfin àlàáfíà ni tó fi jẹ́ sí pé ta bá lọ wo ohun tó kù ní ṣẹ̀ríyà àti àwọn ọmọ kan sí ìdòhà kí ni sí pàtàkì tọ́lọ́run fi mú àwọn òfin ẹ̀sìn wá tó yàtọ̀ sí aṣọ káṣọ káwọn èèyàn tí àwọn ṣẹ̀ríyà láwùjọ wa ìgbàdàlá àwọn èèyàn ti wẹ̀wù tí òfin ṣẹ̀ríyà láwùjọ kódà nílẹ̀ Yorùbá ń bíbà yìí aṣọ burúkú ni wọ́n dá fún ṣẹ̀ríyà wọ́n bá sọ̀rọ̀ ṣẹ̀rí àbáyìí ọ̀rọ̀ ìjìyà lásán tó ti sọ́gbé ṣẹ̀rí àmì yìí tó tó kó sínú kẹnu ọjọ́ ìjìyà lásán ìjìyà wà ń bẹ̀ ní fẹ́ni tó bá níbi tí wọ́n ti lò fún ọlọ́run bíbẹ̀ kọ́ tó wà nù ṣẹ̀rí àti kẹnu ọ̀rọ̀ àdìọ́kàn ọ̀rọ̀ ká ń ṣe kí ní ohun ságérun wa tó bá kún àwádá bá máa ń gé ní ọ̀pá àwọn abẹ́ àwọn súnmọ́nà lè tẹ́rọ kíyàn kírun kó gbáwẹ̀ àti ìta àwọn ọmọ ìyá yín tó wà mẹ́ẹ̀ ní mọ́síkà ní ìsinmi tí ń jẹ́ Islam hajj Islam kẹnu bó láti fẹ́yàwó tí ò ní lànà ìbátọ̀ ẹ wá dúró ohun tí Islam kò sínú ọdá afẹ́ jẹun ká fọwọ́ ọ̀tún jẹun kẹrí àdì ìgbádọ́lá ká fọwọ́ kó tó di wá jẹun fọwọ́ pàtàkì sí kẹrí àdì gbogbo ìgbà tí ìgbà náà lẹ́bàá fẹ́ sọ̀rọ̀ sẹ̀ríà àwọn kan bá fẹ́ ọgbọ́ ẹ mú wá ká dá sẹ̀ríà fún wọ́n ti wò kí di àlásán ni ó dà táwọn yẹn bí etí tó kéne kàfẹ́ sẹ̀ríà wọ́n ti pé wọ́n fẹ́ orí ìgbádọ́lá Ìsìlámù ẹ̀sìn àlàáfíà ni òfin rẹ̀ òfin àlàáfíà ni ó fi jẹ́ sí pé islamu òun jẹ́ wá láti di gbólóhùn sáfẹ́ islam ọ̀là àlàáfíà àwọn mùmí nígẹ́ ikọ̀ wọn ni muslimun khalilu rahman ibrahim alayhi salam ọlọ́run múrò wá ń parẹ̀ ó pè wá ní mùsùlùmí ẹ̀sìn bàbá yín tí ṣe Ibrahim òun ló ti pè yín ní mùsùlùmí ti pẹ́ ti pẹ́ ọ̀pìhádà lìyẹ̀kúnà rọ̀sọ́lù ṣẹ̀hídà alaykum lórí ká nábi lè jẹ́rìí lẹ́yìn lórí àtẹ̀kúnù ṣùhàdá ala nas lẹ́yìn náà lè jẹ́rìí gbàmù yẹn ìbádàlá asọ́fún ayé pé ẹ̀sìn ọlá rí ló fi jẹ́ pé kí pé àwọn mùsùlùmí láyé assalamu alaykum kódà nẹ́bí sọlá àtàlá tó so mọ́ ohun tí èèyàn fi ń sorí ire ní alẹ́ àti níjọ́ ọ̀gbìn dàlùkìyàmà gbólóhùn salamu alaykum salamu alaykum àbáfẹ́ kíra òun láti kíra wa èrò la tún kí sẹ́yìn a tún parí àkàrẹ́ pẹ̀lú assalamu alaykum láti parí ẹ̀ kan ṣoṣo gbogbo òru ní pátá wọ́n adẹ́dàpẹ́ ní salamu ìyẹn sọ́tún kọ́dẹ̀ ìbàdàlá tàbá tó wà ló jẹ́ mẹ́ńkọ́ gbólóhùn sàlámù yìí náà wọ́n máa fi kí wa paríparí rẹ̀ kí wọ́n tá ń retí tá a bá ti gbogbo ohun tí sàlámù mú wá nínú òfin atúnretí dárù sàlá ilé ọlá ti sàlùsọ́nà títún fún àkùn ni pé ọlọ́run ti ní ọba àlàáfíà àlàáfíà yìí a máa gbé sínú ìròrí wa nínú wa wa nínú ọ̀rọ̀ wa nínú ìṣe wa kí o ní òṣèlú sí dàrú ẹyọ́ mùsùlùmí náà ìbádọ́lá ìyẹrúsí ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì tí ó fi clear sí wa wípé àní islam ẹ̀sìn àlàáfíà ni ó asàlámù máa lè islam asàlámù máa asàlám bóò láti jẹ́ ní ọlà pẹ̀lú ọlọ́run ọba ọba ọlà ní ọba àlàáfíà nínú tí islam mú ọlọ́run ló yin àwọn ẹni rẹ̀ ó sì jókun kàtí nínú ogun kàtà àti oníkọ̀kan balẹ̀ ìlú kàyín kìkì tí ń bá wa yé ní orílẹ̀-èdè nàìjíríà káàkiri ń sìn àríwá la fi ń gbọ́ tẹ́lẹ̀ ó ti gbọ́dọ̀ wà báyìí ajíyànjẹ́ ìtẹ́yàn lórí ọpáyàn ìtẹ́yàn sálọ láwọn oríṣiríṣi ká ṣe ọlà pẹ̀lú ọlọ́run bọ́ọ̀bọ́ ọlà pẹ̀lú pẹ̀lú ẹ̀nà ní àtàkùnkè ọlọ́run lọ́kan èyí tó ṣe fọ́ mọ́ pẹ̀lẹ́gbẹ́ láàní dáǹkan mí pọ̀mọ́jọ́ sí táǹsì bàbá dẹ́dà sọ̀tánà ọlọ́run ọba ròyìn àwọn ẹni ni pé alladhina amanu wa lam yalbisu imanahum bidhulm àwọn tí wọ́n bá nígbàgbọ́ ọ̀ wá dábò sí mọ́ ìgbàgbọ́ wọn àbòsí ẹ̀nà ìṣòro ẹ̀bọ̀ ọlọ́run nìkan wọ́n ń pè wọn pẹ̀lú omi Ọlọ́run nìkan wọ́n tí wọ́n ṣẹ́ lómi, ọlọ́run nìkan wọ́n páyà, páyà lómi, ọlọ́run nìkan wọ́n rẹ̀kẹ̀ wọ́n rẹ̀kẹ̀ lómi, ọlọ́run nìkan wọ́n pẹ̀rẹ̀ fún ọ̀pẹ̀rẹ̀ fẹ́ lómi, ọ̀kẹ́ tó lè dáfẹ́ sílé nù. Ìkẹrẹ léyá, ọlọ́run nìkan wọ́n pẹ̀rẹ̀ fún. Torí polisi ẹni la lè fa, a lè pẹ̀rẹ̀ jẹ, a lè tàpátà, a lè fa léyá bá ti fẹ́ báyìí. Ìyẹ́ lè pẹ̀rẹ̀ àtúkọ́, ìyẹ́ lè pẹ̀rẹ̀ ìyàwó. Ọba ti yàtọ̀ sáwọn ẹran dáńtọ̀, ìyẹ́ lè pẹ̀rẹ̀ fálejò. Tẹ́nìkẹ́ bá dé, ah, ló ní ìdíkọ̀ jẹjẹ́ lẹ́ o, ah, tètè sọ́ra o nítorí ọ̀rọ̀ tí a nẹ́bí sọ láti aláàzọ pé láàánà lọ́hù ọ̀n gábà àlẹ́gẹ́ ìrìnlá ìpínlẹ̀ ọlọ́run ìgbéjìnà síkẹ ọlọ́run wọ́n máa jẹ́ ti ẹni yóò tọ́ máa pẹ́rẹ́ nǹkan mí yàtọ̀ sí àlá ọlọ́run ní àwọn tó nígbàgbọ́ tí wọ́n wá dá àbò sí ẹ̀kọ́ níjẹ́ pé wọ́n dápọ̀ mọ́ gbàgbọ́ wọn ọlọ́run ní òlá ìkàlá àwọn ẹni ìfàyàbalẹ̀ máa jẹ́ sí wọn ìbádọ́lá láìsí fàyàbalẹ̀ mọ́ àrùn ìkẹmọ̀ ọlọ́run ọba nípa á sí bí ìsìn ọba kan gédé

libasa al-ju'i wal-khawf ọlọ́run la wá dá sí bí àti báyà ẹni lójú sí bàbá kiri ikọ̀ gbẹ̀ntí ń sùkẹ́ bí aláìsí náà ló ṣe rí ẹ̀rí wal-khawf báyà ẹni olówó àtẹni tí olówó nígbà wọn bá jí ẹgbẹ́ tí àwọn fámílì ọmọ àwò kí wọ́n dún gbó èèyàn wọ́n sàràjọ náà ni ohun tí wọ́n bá ní kí ló sì kálé ìtìpayà fi dé síbi fi ìchéǹjì ìdẹ̀rọ ọlọ́run ọba tó yẹ lórí ẹ̀ kí èèyàn má wàá dùn pẹ̀ lórí ẹ̀ ayọ̀ alìmùsùlùmí ní àyíbádọ́lá ìyẹn rúsìn ọlọ́run ọba ìwà ní àlàáfíà pẹ̀lú ọlọ́run ọba àlàáfíà wọn ni fẹ́ sọ̀rọ̀ sọlọ́run lẹ́nu ká má ṣe ìyapa ká má yapa ọlọ́run ọba sùhánà ní gbogbo ẹni yóò tọ́ bá yapa ọlọ́run ọlọ́run ó bínú sí o díẹ̀ kí kí ìkílẹ̀ yìí kàn rí ọba dẹ́dá ni ẹmà rí kan ọkàṣì ọ̀kan ọkìní kan ìsákan àwọn òkè gbogbo ẹ̀ náà ilé ní aburú ní ẹ̀rí kí wọ́n bá kù lọ́wọ́ inú rí ẹ̀sílẹ̀ ẹ̀rí ẹ̀sílẹ̀ aláwọ̀ bá sùhánà wá ní ẹni tí a bá kàrí o fàzánù bí harbi min Allahi wa rasulihi ẹ máa rí sí ìjà tẹ̀lé lọ́n tọ́lọ́wà lè dọ́lọ́wọ́n ọ̀pá mú ọ̀nà ìtagbà jìyà náà lè yí tàmbáyí láwùjọ wa ìyapa ní máa ń fa ìbínú ọlọ́run tàbá ya ọlọ́run ọba sùhánà ọba ọlá yọ́n mùsùlùmí náà ìbáṣọ́lọ́ sàlámù máa nà bó láti àlàáfíà bó láti lò pẹ̀lú ẹ̀mí wa a lò àlàáfíà pẹ̀lú ẹ̀mí wa pẹ̀lú pé ogun tó ba ìsẹ̀mí ayé wa jẹ́ ká sí ìdánù kí ló bá ìsẹ̀mí ayé wa jẹ́ ìbádàlá àti àtàlú wa ń bẹ̀ ẹ̀gán kódà wọ́n lọ́wọ́ àánú àkọọ́lẹ̀ yìí pé ẹ̀gẹ̀ ní ìyá àkọlù ìhàtàmẹ́sí ọmọ àkọlù ẹ̀nẹ́rù ìhàtọ̀bà ẹ̀gẹ̀ a máa jẹ dáadáa gẹ́gẹ́ bí náà ṣe máa jẹ gìzẹ̀kù kí ni ó ń pè náà ìhàtàdọ̀ ìbájọ́lá òun ni kéèyàn máa rẹ kan ìyàtọ̀ ń bẹ láàárín ìyẹn ní afá àtúlẹ́gbọ̀n tó di ìgbàwà ìwà látọ́ta nẹ́bí sọ̀lálọ̀ fúlọ́fílà àtúlá ìlà fìtínẹ́ta ilé kò sí ewu jíjẹ kìí sẹ́gìn àti níbi ohun méjì ájòwó ẹni tó nímọ̀ tí ń lò dáadáa ọlọ́run fún mi náà mọ̀ kí ẹ wá tọ̀nà tí kì nímọ̀ ájòwó ẹni tó lówó tí náwó yẹn dáadáa àwà lálàáfíà pẹ̀lú ẹ̀mí wa nìyẹn. a sọ́ra fún àlẹ́kẹ̀ẹ́sì pọ̀lẹ̀ àdáwà wọ́n jẹ́ ọgọ́tọ́ àfilẹ̀ wà lálàáfíà pẹ̀lú ẹ̀mí wa nìyẹn ẹlòmí ní ilé yára tún ṣe yìí ó ti ń yẹ̀yẹ̀ lójì ní ìṣọdún kìíkà ni lóde ọ̀rọ̀ ayé lọ́dọ̀ àwọn pọ́ kìí sọ̀rọ̀ ẹ̀sìn wọn ọ̀rọ̀ ayé lásán lásán ni ọlọ́run ò ní kí mọ́ ó sì wà ní àpọ̀lẹ̀ sí ẹni ọkùnrin ní ọmọ ìyá rẹ̀ lódì ìkọdún kan ẹ̀ kàtàkùn sábìhì tí ẹni tó gbẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ èyàn ti èyàn yẹn lódì kẹ́ni ẹ fi ní fílì ọjọ́ mẹ́ta péré lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹni ọba ọkọ̀ sálámà ló lóore ayé alùmùsùlùmí ní àìbádọ́lá èyàn tó kan lọ́rùn bó láti wà lálàáfíà pẹ̀lẹ́mí wá òun ní kẹ́mi wá ńlá ó sì fi tọ́lọ́ nìkan ní ọmọ àṣẹ àdẹ́dà fi ròyìn ẹni tí ẹ̀mí rẹ̀ pálá òun ní orí tẹ́ yẹ́wò mọ̀lá yẹ́ ń fa malun

alimuslimu man sẹ́lẹ̀mọ̀ alimuslimu na ìlítàdì ìwàyàfi mùsùlùmí gidi òun lẹ́n tó ti fáwọn mùsùlùmí là kó ní bí ahó rẹ̀ àpapọ̀ rẹ̀ sọ̀sọ̀kúsọ̀ ẹlòmí ó sì bá tèèyàn jẹ́ báyìí èèyàn oníwádìí gan bí wọ́n ti máa ló kà wọ́n lókọ̀ àìlò àlàáfíà pẹ̀láwọn onígbàgbọ́ òṣòro ní àìdájà náà ẹlòmí fọwọ́ bá tèèyàn jẹ́ ń tẹ́ǹsì tí ó sì kọ ìkọkúkọ síbẹ̀ tí ó fi gbá ti yẹjẹ́ láàrin ẹ bá rí ẹ̀kọ́dà wọ́n máa ẹni tí ọ̀bá lókùn kẹ́ nílẹ̀ yẹn tẹ́ ọ̀dà kí tó bá ti yẹjẹ́ ní ilé yìí ń ṣèṣe sí mùsùlùmí òdodo ìgbàdàlá ìwà lálàáfẹ́ pẹ̀lú àwọn ọmọ mi ní òdodo nínú nǹkan tó bá dẹ́dà fẹ́ ni ìṣẹ̀rí àfẹ́ ni ẹgbẹ́ mùsùlùmí náà ìbádàlá ẹ̀yìn ọlọ́sìn ọlọ́run ẹ̀sìn àlàáfíà ni a wà ní àlàáfíà pẹ̀lú àwọn tí ó ṣe mùsùlùmí tó bá jẹ́ káfìrí sí káfìrí ìtẹ̀ni àbí tọba dẹ́dà kí ti kìfìrí rẹ̀ kìfìrí ọlọ́run ni ó dẹ̀ kí ìyẹn jẹ̀bi ikú ẹni tí ó pa ní aláṣẹ aláṣẹ tó wà nípò tí aláṣẹ nàìjíríà wa Bọ́lá Ahmed Tinubu ọlọ́run ṣàtúnṣe wa ṣàtúnṣe wọn ká darí wọn lórí dáadáa aláṣẹ tó wà nípò aláṣẹ ẹwà ẹni àkọ́kọ́ ní ọ̀yọ́ kejì bíbà yìí aláṣẹ ẹ̀mí tí wọ́n bá tún lágbára fún kọ́ránì sí lógún gọ́fẹ̀ẹ́ àwọn èèyàn ni wọ́n lágbára gbogbo kọ̀lẹ́kọ̀ọ́ ọdẹ́jẹ mùsùlùmí lẹ̀ àti pẹ̀lú kẹnu mẹ́ta aṣẹ́wó abilékọ tí ó ti láya tó ti lọ́kọ èyí ò tó lè jẹ́ tí wọ́n lọ ṣàgbèrè tí wọ́n jẹ́ mùsùlùmí a ní ó fún wọn ní jìyà yẹn tí wọ́n bá fẹ́ pa wọn àwọn aláṣẹ tàwí yẹn ìṣe tó àkẹ́ lákòjọ láàárọ̀ tó yá ẹja pa wọn. ó dẹ̀ ní tó káyè àwọn àfihàn gbọ́dọ̀ kójọ tó yẹ jápa bí láwọn yẹn tún ṣe ìdàrẹ́ láwùjọ wa a bá rí ẹnìkẹ́ tó ti pé ìgbóná kọlù bí àwọn ìyá arúgbó tó ti dàgbà ó ti ìjìnlẹ̀ aláàbò pọ̀ mọ́ tí ń ṣe mọ́ ìgbóná wa rọ́lù a bá sọ pé òun lòun kọ ẹni tó kú láti 50 years ó dà rọ mọ̀ kan lọ́dọ̀ àwọn tó ń karókè ẹni tó ti 50 years ọmọ yóò ti ti kú 20 years àwọn agbóòkò ó di bàbá ìgbò kù sáfi kọ́ lórí ibù kí yẹ kẹ́ẹ̀dí pààyàn báyìí ó yìnyẹn níbọn tí wọ́n bá fi pa aláṣẹ ní ọpa àbẹ́ni aláṣẹ bá bu agbára fún kì í ṣe bá àfin lákòjọ kódà báwọn kẹ bá kójọ lóru ọjọ́ mùhú lérò màṣúmọ̀ tí wọ́n bá fẹ́ nìyẹn aláṣẹ ó tún bá wọn mú yóò jẹ wọ́n yà ìgbé sí mo ní ẹgbà sẹ́mì sí ìdádọ́là ẹjọ́ yí àwọn èèyàn pé Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ ànábì pé kó wọ́n sọ́wọ́ tó mú ìtàsọ́wọ́ òsì ọ̀pá ti gba Islam ọ̀pá gba Islam ọ̀yà ìgbà Kùránì ọ̀gbà Islam ayá ìdá orí rẹ̀ kò sí ohun tọ́jọ́ gbogbo àwọn ilẹ̀ ogun tó ti ṣẹlọ́ sọ láàṣà láti wọn ti lọ jagun kí tó gun lọ́nà rẹ̀ ẹgbà Islam kàṣe aláìjá gbà lóyìn látara pẹ̀tù wà àwọn aláàmà mójútó nítorí ẹni tí ọ̀gá sí Islam yóò kàwọn èèyàn kárí wọ́n bá tún láwọn ọgbà ọ̀dà àti ọ̀gá sí Islam wọ́n láwọn òfin kan ìgbàyẹ ni wọ́n máa ń fúnra wọn lálùpàá ní tí ó yẹ ìjà sọ dìjà gbogbogbò òun náà sì ní yìí àlàáfíà náà ni wọ́n tún dọ̀hún bí wọn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ìjà lẹ́sẹ̀kẹsẹ̀ yóò tún tún kìí ẹ̀ sọ ẹ̀wọ̀n kọ́mọdé tí ọba sì rẹ̀ gba báyìí ó lè má sì mọ nǹkan tó ń ṣe bó ṣe tóbi tó yóò tún kìí ẹ̀ sọ pé kìí dá wíńjẹ ló ń kọ́ ọba wa dúró lórí ẹ̀ ayọ́ àlùmùsùlùmí náà ìgbà àdàlà ìgbà yẹn ní ọ̀tọ̀ òjì ìjà á wà lálàáfíà pẹ̀lú àwọn ẹtí èsè mùsùlùmí lè jẹ́ ya wa lè jẹ́ fámílì wa asma bísí abibakiri rọ̀bì ọlọ́fà àníhà wọ́n sọ fún ànábì sọlá àlọ́sílá ní mami òun nídìí òun ẹlẹ́gbọ́dẹ ní tó ní kí n ti ṣe à ìdíjọ́ ọlọ́run ní sílé ọkọ̀ mọ̀ì lọ́wọ́ ṣe dáadáa sí ààrẹ ọ̀tọ̀hún tí mo ṣe jọ́ tẹ̀bọ̀ àwọn ẹlẹ́bọ àtẹni fámílì yìí ni wọ́n aládùúgbò yín ni wọ́n èèyàn bí yín ni wọ́n tẹ́ bá jọ wà aládùúgbò ọkọ̀ ẹ̀sánù àdúgbò tó ṣe fún ẹjọ́ ń gbàdúgbò ẹwọ bí sáàmù ti dáa tó ẹlẹ́bọ ọjẹ́ fámílì ẹ̀ ẹlẹ́bọ ni ó máa fún ní kọ́kùnkọ́rọ̀ ọ̀bà ẹ̀kọ́ pé fámílì ẹ̀ tó bá tó wá jẹ́ aládùúgbò ẹ̀sìn lọ́wọ́ fà ìwà fún ní ẹ̀sọ́ aládùúgbò ìsìslámù dáadé nìyẹn á adẹ́dà sọ fún ayé pé láyé ni hákùnmọ́ lọ́ọ̀hùn ọlọ́run ọ̀kọ̀ fún yẹn onígbàgbọ́ òdodo ọ̀kọ̀ fún yín nípa àwọn ẹni tó ṣe yí pé anìlẹ́dínà lámìyọkọ̀ tìlókùn fìdíìn alámìyọkọ̀ ìjókòó mi ìyá ikọ̀ wọn ọ̀bọ̀ ayé jà ọlọ́wọ̀n ọ̀dẹ̀ ní kẹ́ má ṣe dọ́gba pẹ̀lú wọn ẹlòmí ọlọ́ jí owó kèfèrí wọ́n ní kílódé ní egbó owó kèfèrí ẹ̀dá kò sówó rẹ̀ àdọ́gbọ́n jalè ní bí kèfèrí ló lówó ẹ̀rí ọlọ́wọ̀n ní ẹ má ṣe dọ́gba pẹ̀lú wọn inna Allaha yuhibbul muqsitin àmẹ́ni tọ́lọ̀hún kọ̀ fún yín òun ni pé àwọn tó ti rí pé wọ́n lè yíkọ́ ní ìlú yín wọ́n sì parí jà nítorí ẹ̀sìn àwọn ẹ̀rọ ọlọ́run ẹ má ṣe dáadáa ti kéyìn náà kọjú káńkó dà wọn kábà kọjú káńkó dà wọn gbogbo eléyìí àbí aláṣẹ ni ó ti wà tí ó bá ti di ìjà ìjọ ya ẹ dánìkan ẹ gé kìnnì kan ẹ sáré nǹkan aláṣẹ ni ó mú wa o kì í sàwà kan làákàn kójọ láàrin ara wa ayyuha al-muslimuna ibadallah islam ẹ̀sìn àlàáfíà ni o ó dá assalamu ma'al qawl àlàáfíà tó wà nípa Islam pẹ̀lú gbogbo ayé tánlò gbogbo orílẹ̀ tánlò lábẹ́ àlàáfíà àgbọ̀dọ̀ pàtàkì jíjẹ́ pọ̀ kẹ́kẹ́ wò sùn nísìnyí ọ̀nà yàgbẹ́ síbi táwọn yẹn ti gbà kẹ́kù àbójú ọ̀nà àkọjá àbí bí táwọn yẹn ń kó sí láti lọ bomi mú ọdọ̀ jíjẹ́ ọlọ́gbọ́n pé ìtẹ́kùn mọ́lá ìnà sàlásà ọkà síbẹ̀ ẹ̀ka yà àwọn téèyàn fi dẹ ní èkù tí ẹ bá sì kẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta àwọn ní alìbíràn kí ẹ lọ yàgbẹ́ ìyàbẹ́ bòjì ọ̀kọ̀rí àti sọ̀rí ibi táwọn èèyàn ń kọjá ọmọwárì àti ibi táwọn èèyàn máa ń kó sí láti máa lọ bomi mu ẹ̀yà alìmùsùlùmí náà ìbádọ́lá ìyẹn ló fà á ìkọ́ ìdàkẹsọ̀ pé làgọ́rọ̀rọ̀ wà ládìrọ́rọ̀ gbogbo ayé gbogbo Islam àwọn gbọ́dọ̀ mọ̀ pé bùtù nílà ń dàbọ̀rọ̀ bá wà láàdìrọ̀rọ̀ òkíní ó gbọ́dọ̀ níyàn lára ó tún gbọ́dọ̀ níra rẹ lára ẹwà láṣà tó wà ní Islam ó gbọ́dọ̀ kó níra báyìí ó tún gbọ́dọ̀ níra lára ẹlòmí ọdẹ lọ mú kúlókúló ọdúnlódé là ń sin báyìí ní sí ṣùhánàlá ẹlòmí ọba tó mú kúlókúló ọjẹrin tó bá yóò fi kúlókúló sí láìláha ìlàlá ẹ bá wá rí yóò ní ẹgbẹ́ òun lòun níra ohun ah! ọdún láǹzẹ̀ iṣẹ́ ọlọ́run lẹ̀mí rẹ̀ ọgbọ̀dọ̀ bá jẹ́ wọ̀lá àpapọ̀ tó ló ọ̀pùtàkù ìnàlọ́ha káàrìnrìnkù rahima ẹgbọ́rọ̀ káàí ẹgbọ́lọ́run bá tún ya láàánú fún yín púpọ̀ jù lálàáfíà pẹ̀láwọn èèyàn tó fara ní wọ́n tó tún káfà ọgbọ̀dọ̀ fara nira rẹ̀ ìtumọ̀ hadith yẹn ni ẹ̀ Islam ń wà láwùjọ kódà àjíṣẹ́ ọlọ́run sọ̀lá àtàlá tó kò sínú àwọn ṣọ́àbù ìmán àjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlẹ́sọ̀lá mọ́nà ìmán gbèdè ọ̀hún ọ̀sìn tó na ṣọ́ọ̀bà aládéká pín ìmán ó pín 63 to 69 àbí 73 to 79 àìláha mo ní ìmọ́ọ̀tọ̀tọ̀ lẹ́dà àti sọrí ìsì táwọn yẹn fi wà lálàáfíà orí gbóngbò di tó lè fèyàn sùdá ọmọ òfò ìgbó lè fèyàn sùdá ọmọ òfò ìsòkán wà ọ̀sẹ́ tí ó kò sí ọ̀fẹ́ dálẹ́sẹ̀ mójú ẹ máa wọ bá dẹ́dà sùn ha náà ẹgbẹ́ bá fojú kú kí níní lọ́ba padà ṣubú lè gbóhùn yóò ṣubú bẹ́ẹ̀ bàbá yá àwọn yẹn lè ti kọjá kí wọ́n ti lé ní one thousand lọ́ba padà dé báyìí òun gẹ́gẹ́ ní òkò bẹ̀ ayọ̀ àlùmùsùlùmí náà ìbádọ́lá ìjọba sọ pé wọ̀lùkáyà ṣọ́ọ̀kà tó nínú ìmán àti pẹ́tìjì òun náà tún jẹ́ kan lára ìmán aláṣẹ ọwọ́ gbogbo ayé àríwọ́n tẹ́lẹ̀ kan tẹ́lẹ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀lá rẹ̀ sọ̀lá wọ́n ní ìrìnàjò pẹ̀lú àwọn sàhábà sàdédé àwọn sàbí dáná síbi tí àwọn àwúrò èdè wa òjíṣẹ́ ọlọ́run ká ń tẹ́lẹ̀ yìí rẹ̀ àwọn àwa ni àwọn kòkòrò yìí bà wá láàmú ní ọ̀fẹ́ni tí máa ń fi ìyà náà jẹ́ ìyẹ̀jọ́ ọlọ́run lọ àwọn ọdá àbàjẹ́ gbọ́dọ̀ mọ̀ pé mùsùlùmí wà láyé nípẹ̀ láwùjọ àtàánú wọn àní sí wọ́n yẹ́mẹ́yẹ́mẹ́ ó dà kó jẹ́ ìta àwọn ẹni látún fẹ́ fàyé ó wà ní ìkànnì sọ́lá àtàwọn fún iná lọ́ha kátàbàlì àìsàn àlàkúnlé ṣàì gbogbo ọlọ́run ti padà dá fàyídáadáa bá lọ́fẹ́ tẹ́lẹ̀ kódà nínú ṣẹ̀ríà lọ́dọ̀ àwọn ẹni kíyà tí yẹn bá gbé ẹran báyìí tó gbé ìjá adáṣọ táwọn yẹn gbé yẹn tí ó gbé orí ẹ̀já tí ó fi tẹ́gbẹ́ kan láti islamu bàrí omi dáadáa gbogbo àwọn mùsùlùmí ẹja kíjì fáwọn èèyàn wípé islamu ó ṣe kí ni wọ́n bá bọ́sẹ̀ fún olú eléyìí kí ló ń bọ̀ wọ́n ọba àṣẹ láti àkójẹ̀ bí ikú ọwọ́ nínú òwe láwọn ni ẹnìyàn mí nínú aburú ẹ̀sà wà mẹ́. wọ́n lágbájá wá pàwọn ní olóhùn ti gbọ́. àwọn lọ fẹ́ mú mẹ́ ṣe ká lórí rẹ̀ sùn báyìí ká gbórí sẹ́gbẹ̀ẹ́ kan àyíká ta onímọ̀. ẹni yóò sọ fún òun mú mọ́. orílẹ̀ kan náà tí wọ́n bá ti tàwọn mọ̀ báyìí lọ́wọ́ kan ẹ̀mí ọ̀bọ̀ ni. aláṣà Islam nìyẹn kẹrẹngẹrẹngẹ ká lẹ́tọ̀ àti ká. ó dà mí séèkì ní káwọn yẹn sọ fún àná hátà máa hásọ̀lá fi gásọ̀ àti tàbí ìkùnrà ìzọ̀ láwọn ẹni tó wùwà ọ̀dálẹ̀ tí wọ́n jẹ̀bi ikú fún òdúnbù wọn ìwà bí burú ó ṣe pé nínú òfin ayé gan a ṣe wà ní orílẹ̀-èdè wa yìí àwọn ilẹ̀ kan ti wà tí wọ́n ti yọ lálùkáwà ní àti Nàìjíríà wọ́n wá jàmbá nínú òfin ayé gan tí wọ́n pa àwọn nǹkan òní tó ti bẹ́ ìdúnbù ọ̀wáyé sábà wa dúnbù ẹran ní kàdùn dáadáa wọ́n yà sí lọ ọ̀rálà àlèrè ká jẹ ọ̀yà àwọn náà dáadáa alìyọ̀hídà àhàdùkùn sáfúrátá aláì islam aláàfíà ní kálùkù lọ pọ́n bẹ̀rẹ̀ alìyọ̀rí ìrẹ̀bí hàtà láti dùn ẹ̀ tán báyìí fi ọ̀sìnmi àtàwọn ẹ̀rẹ̀ bí àwọn dábàá ni wọ́n tún gbọ́dọ̀ máa ní fílìpì mùsùlùmí bẹ́ẹ̀ láwùjọ ilẹ̀ mùsùlùmí wọn àìbájọ́ lọ aláàfíà yìí ti dá rẹ̀ káàkiri ayé ká sọ lọ́rọ̀ ká wù ú níwà kó hẹ̀ nínú mọ̀lẹ́bí kó hẹ̀ ládùúgbò kó hẹ̀ nílùú kó hẹ̀ ní gbogbo àwùjọ tá a bá wà níbi iṣẹ́ kó hẹ̀ lọ́dọ̀ àwọn tí ń ṣe mùsùlùmí kí wọ́n ní áà ah! wọ́n mọ̀ pé Islam ẹ̀sà láfíà ni àwọn ẹni tó ń ṣe wọ́n ṣe yẹn kàńdá nínú rẹ̀ sí ni pé pé báwọn ẹlẹ́sìn mi náà àwọn náà ní kàńdá nínú tọ̀dọ̀ tí wọ́n àwọn kàńdá tí wá lélẹ́sìn èyàn òsìlè mórí bọ́ ọ̀sẹ̀ hàn wọ́n ṣe mùsùlùmí lẹ́nu ẹ̀ kúrò lókè lè sọ bẹ́ẹ̀ fún wọ́n ṣe mùsùlùmí ṣùgbọ́n wọ́n ṣe ibi tó ti nù bí wà ní Islam jẹ́ gbọ́pábáṣẹ́ kó nú ẹ̀ jẹ̀rí màkàdíyà ẹ̀fẹ́ nílá ní ìjọ lọ́wọ́ bá sọ fún ẹ̀rù wọ̀ dáhàrà adífọ́lọ́ yíwa ìbádọ́lá ìyàwó ẹ̀rí síta bẹ́ yàwó اليوم يوم الحج الأكبر لأن فيه الرمي والطواف يقال له طواف الإفاضة ثم فيه النهر والحلق لذلك يقال لهذا اليوم يوم الحج الأكبر وهو يوم العيد بالنسبة لنا نحن في غير مكة الذين موجودون في غير مكة بعد أداء صلاتنا هذه نضحي وهذا من العبادة التي في وسع من كان له ساعة يضحي وإذا ضحينا هذه الأضاحي نقسمها ثلاثة قسما للأكل وقسم للصدقة قسم للادخار ولنا هذا اليوم ثلاثة أيام يقال له أيام التشريق ويقول صلى الله عليه وسلم أيام التشريق أيام محتل وشرب وذكر لله عباد الله فدعنا الذكر يعني التكبير بعد فجر الأمس ولا نزال بعد كل صلاه حتى مساء يوم السبت وهو قولنا اللهم أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ونسأله نسأله تبارك وتعالى أن يتقبل منا هذه العبادة وأن يمن علينا نعمة الأمن في دارين ونسأله سبحانه وتعالى أن أن يصلح أمراءنا لأن صلاءهم صلاة العباد والبلاد ونسأله سبحانه وتعالى أن يختار لنا من هو خير ونسأله ونقول اللهم ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا يا رب العالمين يا أرحم الراحمين اللهم تقبل منا ومنكم صالح الأعمال ونسأله أن يعيد علينا هذه الأعياد بالعافية والسلام كل عام وأنتم بخير سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك